أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته عن سقف الله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kó bàbá ànábì náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn bí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa pọ̀ látàrí kìámà an ba da ko tafsir wa markaz wa markaz umar bin khattab al-islami qad naiba odin je don je ọjọ́ kan di lógún oṣù shawwal 1447 suratu shuara na lain kilowo aya ta digbera na ni aya 181 awful qayla wa la takunu min al-muhsirin abi ọlọ́gbà àtàrà anábì lóòtù àkàkàlàbà àbúlà haika àwọn ọjọ́ ọgbó náà أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفقه ونفقه كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين الله ròyìn fún wa nípa àwọn èèyàn lẹ́bí ṣùgbọ́n àwọn ọlọ́run ọba ní kàbùsábà asáàbùl ẹ̀kàtù mọ̀rọ̀sálẹ́ẹ̀n àwọn ìjọ gbóòní àwọn tó wà ní gbóòní wọ́n pe àwọn òjíṣẹ́ ọlọ́run ló pòrọ̀ yẹn àwọn ará madian àwọn ará madian ọlọ́run anábì ṣùáìbù sí wọn anábì ṣùáìbù kan ọlọ́run sí wọn àmọ́ wọ́n pè ní pòrọ̀ àmọ́ ní ọlọ́run ní mọ̀rọ̀sálẹ́ẹ̀n àwọn òjíṣẹ́ ọlọ́run ọba kí lọ́ọ̀fà tó lọ́ọ̀ fi gbóòní àgbẹ̀ṣẹ́ lọ́ọ̀ pẹ̀lú àti fọ̀kan ní ọdún wọn gbogbo olókè ní òkúrọ́ nìyẹn ìfikàlá umm ṣọ́áìbù nígbà tí ṣọ́áìbù sábàáyé fún wọn alátẹ̀tẹ̀kọ́ nípò yẹ kẹ́ páyọ̀ ọlọ́run bá yẹn ara madian ìní lakum rasulun amin èmi tẹ́ yí jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó sì fọkàtà mọ́jẹ́ sí fattaqullaha wa ati'un ẹ̀ á máa ṣe tọ́lọ́ fẹ́ ادنا في كلام وفاء كذا ما تلسنا منه وما اسالكم عليه من اجر يوجب كيف تكون بكيكم منك كان ان اجري الا على رب العالمين ان انت وسميلا سنان يولو بابو بويدا فبتا اولو سميلا سنتمو في اوف الكيل نام اوفوا الكيل ولا تكونوا من المخسرين وزن بالقسطاس المستقيم ولا تبخس الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين àǹfò kaila inú wá àti tálẹ́bí ṣàìbù ṣe fún wọn náà nìyẹn nígbà tó ti tọmọ pọ́ máa jọ́sìn fọ́lọ́ nìkan ṣo inú àṣẹ ọlọ́run ọba tọ́lọ́run pààyàn àǹfò kaila ẹ máa han òṣù wọn yí pé àwọn apẹ́lẹ́ di ní ẹ̀ríkẹ́ ẹ̀hún wọn pé wọ́n láti kó ní omi náà mọ̀kọ́sẹ̀rẹ́ ẹ bá di àjùmọ̀ àánú àwọn tó máa dé oṣù wọn kù zinu bi kristu ọdún mustaqim àwọn apẹ́lẹ́ di ní ẹ̀ríkẹ́ tó dúró dé ní àwọn òṣù wọn yìí ẹni pé tó tó tó wà balance ni ẹ má tẹ̀ ń di wọ́lá tẹ́bọ̀ kásùn náà fẹ́ àṣìyá ahùn ẹ má máa bí èsùn àwọn èèyàn kù ẹ má máa bí ẹrù àwọn èèyàn kù wọ́lá tọ́sọ̀ òṣèlú àrùndé mọ́fìsìlì ẹ̀dẹ̀ mẹ́wàá náà tó wà gbọ́dọ̀ ẹ̀jẹ̀ tó mọ́ tó máa dáná àwọn alára pé igbó ni ọ̀dọ́ wọn yẹn wọ́n máa lo sẹ́ǹsì láti máa dáná wọ́lá tọ́sọ̀ òṣèlú ẹ̀mẹ́wàá واتقوا الله الذي خلقكم اداء اقبال الله بصدعين وجبلة الأولين أتعوانا أن تقضى تقوى تقضى دولا تنسي ببقوا الله لك ببقوين أدري أن تسكني إفاية الله بنا الله بنا كان لسكما جسك نعم قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن ظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الظلمة إنه كان عذاب يوم عظيم إن في ذلك لآية وما كان أكثرهم وإن ربك لهو العزيز الرحيم النبي شعيب أما تبدي تبعوا ياري أما واسوا أما تيرو قالوا إنما أنت من المساحرين wọ́n wọ ṣùgbọ́n ọ̀jẹ́ nǹkan bí i pé àwọn òṣà wá ti fọwọ́ bẹ̀ẹ́ àtàkì ti mú ẹ lọ́pàá tó fi ń sọpọ̀ sọ̀rọ̀ وما أنت إلا بشر مثلنا أو جنت مي أمي يبيت وانا وانا أنجى أنجى أنسوان أنبي فيه وانا فيه عمو أمو أنسو أنسو أدي وإن ظنك لمن الكاذبين أنا أعرف إذا كيكون داجو داجو أجا كنوا وكرا وكرا مرابا تابو كرا واسبايفوا فأسكت علينا كثرا من السماء يلي سماء يالوا gẹ́gẹ́ ẹgbẹ́ kan yà wà ní ìyàlùwà ní sẹ́mà kó jálùwà málẹ̀ nǹkan tẹ́mínà sọ àbí ìtẹ́bọ̀lẹ̀ tó lọ ń sọ ìjálùwà bó ti mú sọ ọ́nà ibi táwa wà wọn ní kí sẹ́mà yàlùwà mẹ́ kàrọ̀rọ̀ bí alàmìbí bí máa ta àmàlò ọlọ́wọ́ bá mímọ gbogbo ń tẹ̀sí ní kẹ gbogbo wà sí àwọn oníbàjẹ́ yìí ọlọ́wọ́ bá mímọ ọ̀kàzàbò wọ́n pẹ̀lú pòrọ̀ wọn gbà wọ́rọ̀ ọlọ́run wá sí ìyà jẹ wá ń dọ́tíjọ́ ọlọ́run kọ́ bó sábẹ́ ẹ̀bùn òbí tí a ti jẹ wá iná òkà min àdáàbí yẹ́wọ́ min àdéhùn dájúdájú ilé jẹ́ ìyà tí wọ́n ti jẹ wá níjọ́ tó tóbi nì yẹjú bẹ̀rẹ̀ kẹ́mọ̀ iná fi záàlì kẹlẹ̀ ààyà ilé náà tó ní àmì lọ́wọ́ àpọ̀rọ̀ ọmọ akána àkùsọ̀rọ̀ òmìnirin àmọ́ pọ̀lọpọ̀ wọn jẹ́ aláìnígbàgbọ́ òdodo wọn gbọ́dọ̀ gbàgbọ́ وإن ربك بين ولو باتم بيتون يتين تجوري لهو العزيز والله ونرى بقبو عبارة بقبو يجي الرحيم أباسك يوم يوسع ويرويك الله جاوى نعم أنه صلى الله عليه وسلم وإنه نعم وإنه لتنزيل رب العالمين نزل به الروح العب نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين قال أولى تنزيل رب العالمين والله قرآن تعفق عليه والله ولو باتنا بقوة لا سكاله نزل به روح الأمين انتو سوق على لاني ولوري ببا ملائكة جبريل الروح الأمين من من مني فاكي أسي فوقتها أما تي الله بان سبحان النبي محمد صلى الله عليه وسلم ايه وما أرسلناك إلا رحمة للعالمين الله نمي وريا ابي جاي كيف ده بقى النبي وان بي لو جبريل في و جبريل بقى النبي الله تسواجي الله ما الله ما أرى bóòlù mo wá sí wá jẹ́ kẹfọ́ oníbẹ̀ gbogbo wọn ọlọ́mọ ara mi sí gbogbo àwọn oníbẹ̀ ọlọ́ọ̀bá rọrùn mi sí àmọ́ lọ́wọ́ kò ní àtìgbàtí lọ sí ìwé tó fi fọkàtà ní nígbà tó mi sí gbogbo jẹ́ àmì sí mi على قلبك الله سبحانه ẹjáwọ́ kò bí bídá ẹjáwọ́ kò bí wà bàjẹ́ odèyí bìlìsáàdì arabiyin pẹ̀lú èdè lárúbáwá arabiyin mobin pẹ̀lú èdè lárúbáwá tó pé àlàyé ẹ̀yẹ̀dú èdè lárúbáwá ló kúrò gbogbo èdè the richest language lápèjúwe simple simple lọ́dọ̀ òyìnbó mo ka àdìsí kan nìkan tó ka àdìsí yẹn àwọn ṣí àgbẹ̀fẹ́ kùtìlá ọwọ́ akún wá kàdé ìfìyàn fún lédè òyìnbó pé anábì ni a ń tuta rùsó na filhimar wà híyà na dáma yóò mara kiyama bìtí àwọn ọmọdé ìbòfin lágbára nù an tún tàrísó na filhimara wà híyà na dáma yóò mara kiyama ẹ̀yìn yóò máa ṣe ojúkòkòrò sí aṣíwájú bẹ́ẹ̀ ni yóò jẹ́ àbámà fún jọmọ́ kiyama lédè òyìnbó yíò ẹnìkan yíò ni yíò èyàn tó yíò náà ni yíò you be hustling you be striving for leadership and you will get your future day yíò yíò ọwọ́ ní àbúrò yẹ́ra wọn bá wù pé mo ní ara ọ̀ ara èbó ní ọkọ̀ bá yín nù nígbà pé èbó ní jẹ́mu òyìò kò ní mùsànnà yíò náà kò bá àtẹnìkan yíò náà ni kò bá àti èèyàn méjì náà yíò náà ni kò bá àti púpọ̀ náà yíò náà ni antum kálí yẹ gbogbo yìí bàbá mi bẹ̀rẹ̀ antum ẹ̀yin gbogbo yẹ máa sọ gbogbo kò sí ní leadership àwọn máa pé ìbò kò yíò ẹnìkan yíò náà ni sábẹ́ ìlàrúwá ni antum anta náà níbi ìwáwí anta taharisu taharis anta taharis ọlọ́kan mi sáyẹ́ pé ìbò ni ọ̀pọ̀lọpọ̀ pé Yorùbá ni abẹ́lẹ̀ mi náà yíò ẹ̀yin wọ́n rẹ̀ yìí wọn ò ní jà èèyàn méjì sẹ́pẹ́ èèyàn méjì àwọn alárúbá ó sọ pé àǹtúmà tààrùsá ni ó dé àǹtúmà èdè ní òdúró ẹ̀ tó pé èyí méjì ó both of you àbọ́kọ́ you ó dé both of you lè àbọ́kọ́ sọ pé you kọ́ pé ẹ̀rọ àjẹ́ èèyàn méjì àǹtúmà èdè lárúbá wa kó tó wá àǹtúm tó lóṣù gbogbo àwọn èèyàn ní ó فنقدرنا بإيرو العميل على قلبك أن تكون من المنذرين بلسان عربي مبين كلوة دي الأربعة تقوي على إيه يجو على إيه أني أنت أنت أني أنتم أنتما أني أنتم أودي وا أني تقوي بني أني أبني بني بيه ريبو يو يو بني أنا أقول فو بني أما لا بد الأربعة أني أنتم odiwa lápò jẹ́mu ọ̀dọ̀ àtúnná odiwa gbogbo ẹ̀wọ̀n náà kóbi ìrìn bá odiwa àwọn ilé ìbò dẹ́gbẹ́ ìbò káàkiri àdúgbò odiwa yìí náà kí làwọn ìlọjà rẹ̀. وإنه لفي زور الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني لو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين القرآن يتعفق على ذلك الذي لا بأي وإنه لا في زبر الأول زبر العيد عسي يوم أنا في السواد ومسيرة السواد وكتب الأولين أولم يقل لهم آية سقط لهم كوانت tí kò sẹ́jú lè mú rẹ̀ wá ìṣòro tó lè ṣorí ẹ̀ lọ́wọ́ ọkùnrin àyè alẹ́mọ̀ ọ̀làmọ́ abáni israel táwọn alárúbáwá àwọn bani israel àwọn afá àwọn kún wọn kún mọ̀ ń parí wọn wọ́láwọ́ anàzàrì náà ó alábáni àjẹmí dẹ́gbà sọ́pọ̀ àwọn tó fi ájẹm ma kanu bi mu'minin ní gbàgbọ́ náà ni àdúrà sọpọ̀lẹ́ di lárúbáwá dọ́pẹ́ tọ́nyẹ dúdú lọ náà wọ́n tó ń takò kazalika talaknahu kazalika talaknahu fi qulubin mujrimin la yu'minuna bihi hatta yarawul 'adhabal alim فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا أمرا وما كنا ظالمين كذلك سلكناه في قلوب المجرمين يواجبين يواجبين بين أسفين وكبوا وبلجاء وكريمينال لا يؤمنون به ونبر الله وبابا أكوان تبديكا حتى يروا العذاب العليم tí wọ́n fi rí ìyà tó lè tó kókó ní lọ́mọ́síwárẹ́ ní ìyà jù ọlọ́ọ̀bá tí wọ́n fi rí ìyà ọlọ́ọ̀bá فيعاتيهم بغتة باني فيعاتيهم ينبع ما بغتة لجدي وهم لا يشعرون لما ẹlòmíì ọmọ ẹjẹ lọ́wọ́ lẹkẹ mọ bi ẹlòmíì ọmọ ẹsẹ lọ́wọ́ ẹlòmíì ọkọ gbogbo táwọn yẹn máa ṣe lẹ́nu ọmọ ẹsẹ lẹkẹ mọ kìkẹ ọdún bá kẹtẹ ẹni yóò máa dọ́ra lójú ìfọ ọ̀hún láyé ọ̀hún ní fura fọyẹ kó lọ alẹ́ náà ní hàn mú zẹ̀mtì ah ọmọ ẹni gbogbo ọmọ òṣèlú lọ́wọ́ aláàbí ẹ̀sìn

yóò da ọ̀hún lẹ́yìn náà níta àti ìdílé ẹ̀fọn tí ó sì yóò àgbé abá ìyá fi ẹ̀jẹ̀ wa. ma an umma kanu yimata láǹfà wọn láǹfà ní wọn fi ti pàmò tí yẹn bá jẹun láàárọ̀ jẹun láàárọ̀ sọ pé oúnjẹ ẹ ẹ oúnjẹ ẹ lè gbé ọdún ẹjọ́ àwọn tó kejì bí túbọ̀ fún àbíkọ̀ yẹ kó lè ó di ọmọ ahàlàtúnà àwọn ọlọ́pọ̀ fún wá fún ọmọ وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعدودون وما تنزلت به الشياطين بين عوانتي شيطان بك عليه lóun tó pàdàpọ̀ ẹ̀ ṣètọ́ọ̀nù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ọba ṣètọ́ọ̀nù gbé kalẹ̀ bẹ́ẹ̀ ó dí wa tí ọlọ́run ọba ṣètọ́ọ̀nù lè gbé kalẹ̀ kò tẹ̀lé pẹ̀lú ìwá pẹ̀lú ẹ̀ rárá ọmọ ayé ń bá gé ilá ọmọ ayé tẹ̀sí òun kò tọ́ sí wọn kò tọ́ sí wọn kó máa ń kọ̀rọ̀ ọlọ́run ọba ọmọ ayé tẹ̀sí òun wọn jẹ́ lágbára lọ́pọ̀ àwọn ṣètọ́ọ̀nù ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ọlọ́ọ̀bá jáwà náà tí mo gbọ́rọ̀ ọba tó ti máa wúlò fún wa láti wà nú àwọn tí wọ́n ti àǹfààní pẹ̀lú ẹ̀ láyà tàbí kìlámà sí ọlọ́wà nàbí karim ní wàhálà alihi wa ashabi ajma'in kápárẹ̀ náà مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصيت فقل إني بريء مما تعملون فتوكل على العزيز الرحيم الذي يراك حين تكون وتقلبك في الساجدين إنه هو السميع العليم الله سبحانه وتعالى وأنت صلى النبي محمد صلى الله عليه وسلم إن سنبوا فلا تدعوا مع الله إلى آخر ما التواعد وأسألوا لي زي ونوبة متى دعاء متى وعى دعاء سلمي لك تكون من المؤذبين كما وعى جنوى هم تعطي يجي بقوين دبا قلن تمي لين ونوبا نبي كبه لا يشبا يوجي وانظر عشيرتك الأقربين وعى سواء زمان يديري بقوى فهم وعى إنو لي ربري إما سواء زمان يكون سماني أقربين وعفي جناعك لمن تبعك من المؤذبين ما يدريا يقبع لين فانتو بات لنوى مؤمنين fún ma lọ fàájú pé mùsùlùmí ògbọ́dọ̀ máa rìn rìn táǹkù táǹkù máa wọ́pọ̀ máa fẹ̀rìn ara o wọ́n la tẹ́mṣe tó kàlà àrùn ilẹ̀ àtàwàdọ́ àti ẹ̀yẹ́ máa ṣe pé tàwàdọ́ ìmọ̀lára ilẹ̀ ni wọ́n á fi jẹ̀nà àká ọlọ́wọ́ bá ní kọ́ rẹ̀ yá pàrẹ lẹ̀ ìmọ̀ tẹ́bà

tó bá kọ tiẹ̀ tó o bá gbọ́ wàá sọ fún wọn pé èmi jáwọ́ jáwọ́ ẹ̀mí ìdíjẹ́ ń sìn wọ́n yìí o nípa ẹ̀mí jẹ́ ń sìn lẹ́yìn ọlọ́wọ́ bá yìí omi ọba yìí sí o òtọ̀wọ́kàlà àlàlà àzíyèdè rahim wàá gbé ọlọ́wọ́ bá gbọ́kàlà ọlọ́wọ́ bá gbọ́kàlà ọlọ́wọ́ bá àlà àzíyèdè ọba oníyì jùlọ arahim ọba àtàtì ọ̀rọ̀ oníkọ gbọ́kàlà mùsùlùmí bọ̀lọ̀ gbọ́kàlà kan ló bọ̀ká fi ṣàdìdì tó ń lọ tó ń bọ̀ láàrin àwọn tó ń sojú òtù òun ló kú oṣù gbogbo ọlọ́ọ̀bá rí ìnáwó owó sẹ̀mí ọ̀nà àlè ọlọ́wọ́ ọba yìí oní àlọ́lùgbọ́lọ́ jùlọ ọba onímọ̀ jùlọ subhanahu wa ta'ala náà هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا وأي منقلب ينقلبون ọlọ́run wá rọ̀yìn fún wa nípa àwọn òpè kálá ọ̀nàbí okun alamán tẹ́lẹ̀dẹ́lẹ̀ ṣẹyàfẹ́ ọlọ́run wá ní sí kí wá rọ̀yìn fún ìfún ní ìròyìn nípa àwọn tí ṣètọ́ máa sọ̀rọ̀ tó máa ṣètọ́ وما إلى ذلك يلقى سمع أما شيطان وإيه يرغب وأكثرهم كاذبون بين أقلقهم وقلون ما جلو كان بقوا وقلوا سيدة وشعراء سوارا ونقري قريه أولوني تبعهم القاوون أولوني أولوني أدري ما تليون وما كلاهم يشرك ألم تراهم ألم ترى أنهم في كل واد يهرمون أي له لهم دبوات على كل فدهم الطلقة ثم قرأ وأنهم يقولون ما لا يفعلون وما صنتون مثل ذلك ọmọ ènìyàn máa pè ní gíwá onámàdá wọn máa pè ní kíni záàkì ọmọ ìrà záàkì wọn yẹ kò lónà máa láàyè àrùn wọn máa sọ tó rùgbọ́n àfàwọn tí wọ́n jẹ́ dáadáa ní wọn nìkan tí wọ́n èpò ìlàlẹ́bìnà àmànù wa amílù sọ́ọ̀lẹ̀ àti àfàtọ́ bọ́lọ́bà gbọ́lódòdó fún iṣẹ́ rí àwọn nìkan ní èpò wọ́n wọlé ẹ̀sọ́ tó wọ́n sí òṣèkàrù lọ àkàtìrà tó wọ́n lè máa tẹ̀lé àti ọlọ́wọ́ bá lọ́pọ̀lọpọ̀ wọ́n tẹ́sọ̀rọ̀ mi bá mi máa gbólè mi wọ́n jẹ̀ bẹ̀rẹ̀ sí rẹ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà tó ti jẹ́ ní sábòtí sẹ́sì wọ́n bẹ̀rẹ̀ sí gbàgbé ya'lamu alladhina zalamu ayya min qalbin yanqalibun láìpẹ́ àwọn alábòsí wọn ni wọ́n mọ̀ bí tọ́rọ àwọn darí sí lẹ́yìn inú ìyá ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá sì wáyé ní ìyá rẹ̀ ọlọ́ọ̀bá ilé ìparí sọ́lọ́tò Shu'ara àbí láìparí nù ìdá kàtọ́sẹ̀ dédé mọ́jọ́ àkàrẹ́sì fún ọlọ́ọ̀bá ìdí ẹ̀mí sẹ́kì ní àtúrọ̀ kọ́lẹ́jì ọlọ́ọ̀bá láàánú